إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقفه الله سبحانه وتعالى أثر صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى لريد النقوة لكن سلسلنا سيدي الإمام أحمد بن أنبل رحمه الله تعالى الإمام أحمد وانت سواج لولي أغن كثير وجاء فونديشن تي أغن سنة وجو لولي تزوي قوى نبوة محمد صلى الله عليه وسلم wọ́n ní وقتال اللصوص والخوارج جائز إذا عرضوا للرجل في نفسه وماله abájá alùsùf àwọn olè àwọn adigunjalè wal khawariji àti àwọn tí wọ́n jẹ́ khawariji àwọn náà ni àwọn tá ti ṣàlàyé ọ̀rọ̀ wọn fún wa àwọn tí wọ́n máa ń jáde lórí àwọn aláṣẹ àwọn tí wọ́n máa ń pe àwọn èèyàn ní kéfèrí láìsí ẹ̀rí tí ó múnádókó tó ṣe pé ipasẹ̀ eléyìí wọ́n wá dà lúrú máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò ọ̀kìtálù lùsùsí wal-khawarij jaizun irú àwọn èèyàn báyìí àwọn adigunjalè àti àwọn khawarij ká bá wọn jà nǹkan tó tọ́ ni ìdá àárọ̀dù ìrọ́jú lè fi nafsihi wa malihi nígbà tí wọ́n bá make attempt láti gba dúkìá yẹn àbá make attempt láti gba ẹ̀mí yẹn falahu an yuqatil an-nafsi ẹni tí wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ àbí tí wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ ó wá pàmísìbò fún láti defendi ara rẹ̀ wàyẹ́tfà ánhà bikulli ma yaqdir kó dìfẹ́ndì ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú gbogbo tí ọlọ́run bá fún lágbára láti ṣe eléyìí pọ́ìntì tí orin lẹ̀ ni tí ó lè tí ó bá wá sílé èèyàn láti gba dúkìá yẹn Islam sọ pé ká kó dúkìá yẹn lé lọ́wọ́ bẹ́ẹ̀ pé ọ̀ràn yẹn ni na tíyàn bá okó mú fẹ́ wàhálà okó lè lọ́wọ́ bá láìfì ṣùgbọ́n tó bá wò pé rárá kò ní kó dúkìá òun lọ òun bá kó ní tó wà pàmí síbú ni ní tí ó wà pàmí síbú òun bẹ́ẹ̀ náà ni àwọn àwárí eléyìí ó wà pàmí síbú fún wa nígbàtí wọ́n bá fẹ́ gba dúkìá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí láti gbẹ̀mí wa kádé fẹ́ndì ara wa idha farakuhu aw tarakuhu walaysa lahu idha farakuhu aw tarakuhu an yatlubahu kò tọ́ fún nípa wípé sábà filẹ̀ náà gba rẹ̀ mọ́ àbí wọ́n kúrò lọ́dọ̀ rẹ̀ ayẹ̀túmọ̀ kólóhùn wá wọn tí n tí wọ́n ti fi sùtá kan wọn àgbà kankan wọ̀lá ẹ̀tẹ́bí àtàrà hù kò níbi kó mọ lórí pa wọn káàkiri kó mọ lórí pa wọn káàkiri laysa li ahadin illa al-imama aw ìkóyàn lé orí pa àbúntọpasẹ̀ wọn káàkiri yìí eléyìí kò ń ṣe fóun ẹni tí eléyìí tọ́ fún òun ẹni tí ó jẹ́ olórí ìlú olórí àwọn mùsùlùmí òun ni ó ṣe lè ṣùgbọ́n títí ẹ ní pé wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ ó ní right láti defend rẹ̀ tí òfin ní rí nǹkan yẹn gbà kódà tó bá ṣe pé olùdí ṣe kí ni òun ó jọ bára wọn jà kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ ipe kókó dúkìá ilé lọ́wọ́ easily ẹ̀sìn sọpọ́ràn èèyàn ni ẹ̀sìn fún nígbàláyè láti dìfẹ́ndì ara rẹ̀ ṣùgbọ́n kò rí nǹkan gbé lọ lọ́dọ̀ rẹ̀ àbí kò rí ṣùtá kan fi kàn kò sọ̀ksídì nínú nǹkan tó fẹ́ ṣe kò nídi kó mọ lépa rẹ̀ káàkiri ṣùgbọ́n tó jó lórí ìlú láti lè fi mú ìrọ̀rùn wá sínú ìlú àti àbòlú wọ́n lè wá káàkiri láti mọ́rú èèyàn tí ó ń ṣe innama lahu an yadfa'a nafsihi fi maqami dhalik in tó ń wó ṣe ni pé kó dífẹ́ndì ààrẹ láyé rẹ̀ yẹn bákan náà wọ́yẹ́nuwe wọ́yẹ́nuwe ẹ̀bẹ̀jọ́dé allah yaqtul ahadan yóò gbìyànjú pé kóun mọ́ pààyàn torí kágbẹ̀míyàn aburú ni agbìyànjú láti má pààyàn torí pé Islam ó ṣe pípa ẹ̀mí ó ṣe léwọ̀ àyàfi tí ẹ̀mí ẹ bá kọjá àlà ló kù ṣùgbọ́n ká sọ wípé èmi àtọmọ ìyá mi jọ ní gbóná ọha láàrin ara wa the next thing ni kí n wá bí máa ṣe yanjú ẹ business kan ó dà wá pọ̀ kí n wá bí máa ṣe yanjú ẹ àjọ ń jà lórí nǹkan kan kí n wá bí wọ́n ṣe gbẹ̀mí rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam ẹni tó bá pa mùmíní tó máa ma pa fajaza'uhu jahannam èyí tí a fi sánlẹ̀ fún ẹni náà jahannama khalidan fiha tí ó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére àbí fún gbàgbọ́ wọ́gádùbọ̀ láhùn àlejò ọlọ́run ọba bínú sí wéyàn bẹ́ẹ̀ wà láàánà ọlọ́run ọba gbé jìnnà sí ìfẹ́ rẹ̀ wà á dàlá wà á dábà àbí máa bẹ́ẹ̀ ló palẹ́ sí kalẹ̀ fún ìyà tó tóbi misunderstanding tó bá wù kí wà àti ọmọ ìyá rẹ̀ ní má kó dé lẹ́bù wípé o fẹ́ ṣe sùn ápù fẹ́ gba ẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjọ́ ń du bísínẹ́sì kan ní abẹ́ ẹjọ́ ń du kankan ìwà burúkú òní pé àtẹ̀mí ọmọ ẹ̀yà wa ìwà burúkú òní kí agbẹ̀mí mùsùlùmí kódà ẹni tí ó ń ṣe mùsùlùmí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam oní man qatala mu'ahidan lam yari rahiyatal janna ẹni tó bá pa ẹni tí ó ń ṣe mùsùlùmí tó ń gbé ní ìlú àwọn mùsùlùmí ó wá yàn jẹ pé torí pé kò ń ṣe mùsùlùmí ni ó wá pa á anábì ní kò ní gbóòrùn aljanna sallallahu alayhi wa sallam so ló jẹ pé ẹ̀mí yàn kò gbọ́dọ̀ ti ọwọ́ wa bọ́ àgbọ̀rọ̀lá ní gbólóhùn aṣọ àìgbọ́rẹ̀ ní ilé àgbéèdè àìdèkẹ́ láàrin àwa àti ọmọ ya wa wáyé pé nǹkan tá a lọ kú ipò náà ni pé afẹ́gbẹ̀mí ẹ̀ ṣọ́nà bí sọ́dọ̀ bíi pé ẹni tí ó fẹ́ jí nǹkan wa lókùngbà tí o bá ti succeed ní àfilẹ̀ tó bá make attempt láti bá wa jà nítorí kó fẹ́ mú property wa then àwọn náà ní right àti bá jà àwọn náà ní right àti bá jà ṣùgbọ́n kò succeed níbi ìkájọ́ fẹ́ ṣe à nínú àápa tó ló jẹ́ pé ìwà burúkú orin táwọn míì máa ń ṣe ìyẹ̀kẹ́ dín kan àbójábáàdì pa lápòjúwe the next thing orúkọ àti mú àti fún fàṣẹ o ti ṣubú àti kó nínà fún nínà tó ṣe pé yóò jẹ́ kí ara rẹ̀ dẹ̀ lẹ́yìn àtúgbé táyà àtúnsọ́ sí lọ́rùn àtúnsùn náà eléyìí ìkan tí ó bá mú ìwò sí lọ́wọ́ àwọn aráàlú láti sọ pé ìyẹ̀kẹ́ jí nǹkan the next thing náà ní ká pa á náà àwọn tó bá ṣe lé ìwó òròjọ́ wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pé wọ́n pa èèyàn ṣùgbọ́n yẹn fẹ́ dí nǹkan wá àti ìdánù àdínkù sọ́ksíìtì ó gbé ọwọ́ líle wá àwọn náà gbọ́ líle fún padà eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ eléyìí ni jẹ́ afáǹfin rinlẹ̀ fún wa ń bí báyé ipe wàyẹ́dùwé àbíjọ́ فإن مات على يديه في دفعه عن نفسه في المعركة فأبعده الله فأبعد الله المقتول tó bá ṣe pé ibi tán ti ń bára wọn jà ẹnìyàn náà ń lé kàtẹ́ǹtì fún fẹ́ ṣe léṣe òun náà gbé fún padà ó padà wá di pé ó lìbì sí pé nìyẹn kú àbóríkó fẹ́ pa òun lọ́wọ́ rẹ̀ wá kọ́kọ́ dùn ún náà kó lẹ́sẹ̀ torí pé ó ní láìsí àti dìfẹ́ǹdì ara rẹ̀ yìí sọ ẹniyẹn gbé ọwọ́ líle wọ́n náà gbé e fún padà ní láti lè fi protect ara rẹ̀ ń bí pípa àbí láti lè fi protect property rẹ̀ sọ ẹniyẹn gbé wá nígbà ẹni tó fẹ́ ṣe é léṣe tó fẹ́ ṣe ń tùtà òun náà gbé e fún padà ní gbígbé padà ẹni tó fẹ́ defend ara rẹ̀ kódà tó bá ní ikú ẹniyẹn sọ eléyìí òun ni tí a nábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi ilẹ̀ lóbi jẹ́ pé arákùnrin kalọba nàbí wa muhammad sallallahu alaihi wasallam ó ní èrè òjíṣẹ́ ọlọ́wọ́ ọba tẹ́yàn kan wá bá mi tó ṣe pé yuridu akzamali tó fẹ́ gbowó mi anabi sallallahu alaihi wasallam la tu'ti malak má gbé dúkìá rẹ̀ fún that sóní ara ìta nǹkan tẹ́lẹ̀ ní tó bá bá mi jà ń kọ́ ànábi ní fọ́kọ́ tí ìwọ náà bá jẹ padà ó ní ara ìta nǹkan tẹ́lẹ̀ ní tó bá pa mí kọ́ ànábi ní fọ́ńtà ṣẹ́yìn ó kúkú ṣẹ̀hìdì nìyẹn àwọn ṣẹ̀hìdì àbáwọn ṣùwádá àwọn làwọn tí ipò wọn lára àwọn tí kò wọn fi ga jùlọ níwájú ọlọ́wọ́n bá tó bá di jọ́ ń gbé ní àwọn olórí wọn làwọn tó ṣe pé wọ́n pa sí ojú ogun aláàlì ojú ogun tí islam fọwọ́ sí ojú ogun yẹn náà kú sí àwọn ṣùhàdá nìyẹn àwọn míì náà ń bẹ tó ṣe wípé àdúmsọ̀lá asálám ó tò sí ipò àwọn ṣùhàdá bó tilẹ̀ jẹ́ pé ipò títí wọn àbí ládàá wọn ò tó ti tàwọn tán pa sójú ogun gẹ́gẹ́ ìyẹn ojú ogun aláàlì là ń sọ òṣèré àwọn ogun rẹ̀ dáadáa táwọn kan ń jà nísìnyí lórúkọ ìsìláàmù tó ń ṣe ní àwọn èèyàn lófò ojú ogun tó jẹ́ ojú ogun halal bí irú ìtànàbíwa Muhammad sallallahu alaihi wasallam tán já pẹ̀lú àwọn kìfìrí àbí táwọn sahaba radwanullahi alaihim tán já pẹ̀lú àwọn kìfìrí kan wá pa mùsùlùmí sínú ojú ogun bẹ́ẹ̀ fọwọ́ ṣèlérí àwọn tí ipò wọn tún ga bẹ́ẹ̀ tán máa ń pò wọn ní ṣùwádà ní apá kan nírú ẹni tó ṣe wípé wọ́n pa in defense of his property ṣe é dé ni in defense of his soul ṣẹ̀rí nínú ìwé èèyàn bẹ́ẹ̀ bó ti ẹ̀jẹ́ pé kò tó ti rú tójú ogun yẹn bẹ́ẹ̀ làwọn kan náà tó ṣe wípé Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó kúkú àrùn nú àpèjúwe liver problem ní nǹkan kàmàrà abẹ́ ọwọ́ ṣẹ̀hídì ni ẹni tó ṣe wípé ó kúkú náà ṣẹ̀hídì ni ìró èèyàn bẹ́ẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ti dárúkọ ṣùhádá ni wọ́n túnmọ̀ ipò wọn ò tóru tójú ogun yẹn ipò wọn ò tó eru tójú ogun ṣùgbọ́n ṣùhádá náà ni wọ́n mẹ́mọ̀ àwọn tó kúkú ojú ogun wọn kì í wẹ̀ fún wọn wọ́n máa sin wọ́n bẹ́ẹ̀ wọ́n sin wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀jẹ̀ wọn ṣé the same thing ló wà applicable sẹ́ni tó ṣe yí pé bí ó lè pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ̀yídì ni ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ní pé the same thing kọ́ ló apply sun ó wé o ẹni tó ṣe wípé ó kúkú àrùn inú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbóbìnrin tó ń rọbí tó kú ṣọ́adá ní gbogbo àwọn ilé ṣùgbọ́n wọ́n wẹ̀ fáwọn lára nǹkan tí wọ́n tún fi yàtọ̀ sí àwọn ṣọ́adá tí wọ́n pa sójú ogun nìyẹn sókílàntẹ́ láti sọ attack wọ́n fẹ́ gba property ó right àti defend their kò ń ṣọ̀nà ẹ̀yàn ó bá wo lè gbélé wọn lọ fún òfẹ́ wàhálà ṣùgbọ́n tó bá dìfẹ́ndì ààrẹ tán wá gbẹ̀mí ẹ̀ in the course ṣẹ̀hídì ni irú yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí nǹkan yóò bá lè délẹ́bù wípé ọfẹ́ gbẹ̀mí àbẹ́fẹ́ ṣe léṣe kò ní gbé property yẹn kalẹ̀ fún wọn kò ní gbé nǹkan tọ́fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kalẹ̀ fún wọn so ẹni yẹn bá lọ kò ní dìkó mọ trace ẹ̀ káàkiri olórí ìlú ló lè mọ ṣe yíhun tàbí tàwọn aláṣẹ wọn mọ̀ títí ẹni pé alhamdulillah ìtẹ́lẹ́gbà wọn rí gbà títí ẹni yẹn ṣùgbọ́n tírèsì wọn káàkiri àwọn aláṣẹ lónìí yẹn sọkọ́ ọ̀pẹ́ ara àfikún lọ pa wọn àfikún ṣe nǹkó náà ti ṣe ìkọjá àlà sọ́dọ̀ jẹ́ pé ìsìláàmù ó ṣe é léèwọ̀ fún wa láti gbẹ̀mí àwọn èèyàn gẹ́gẹ́ bí n ta sọ láàmú pàtàkì ẹ̀mí púpọ̀ èèyàn méjì tánigbó náà wá sọ tó di pé eléyìí fẹ́ pé eléyìí eléyìí fẹ́ pé eléyìí anábọ̀wá muhammad sallallahu ó ní za tawaja al-muslimani bí sayfayhima fakilaahuma min ahli an-nar tí mùsùlùmí méjì bá dojú wẹ́pọ̀n kọ́ra wọn táwọn bára wọn jà ọmọ náà làwọn méjèèjì àwọn sàábé ní hadal khatib wọ́n ní anabi sallallahu alaihi wasallam agbọ́ títí ẹni tó pààyàn ọmọbáàlù mọ̀tún kílẹ̀dẹ̀rì sápa náà tún wọná anẹ́mùsọ̀lá asálàmì ìnáwó aráàdà pápálà sàhìbì òun náà láti pilẹ̀ àníyàn kó fẹ́ pa ẹnì kejì ló wà lọ́kàn tiẹ̀ náà bẹ́ẹ̀ náà ṣe láníyàn kó fẹ́ pọ̀ pa òun lòun náà láníyàn kó fẹ́ pa ẹnì kejì àwọn méjèèjì ní property rẹ̀ lápẹjú èsì kò ní ṣùgbọ́n ẹni tọ̀hún ló ń gbé wá ní líle so ẹni tó pààyàn yẹ òun ni ọmọ àná sanabu muhammad sallallahu alaihi wasallam sọ fún arákùnrin yẹn ike tó bá pẹ́ ṣe ìyẹn nípò wọn ti fẹ́ di property ẹni ó láyìn kò fẹ́ pa ó ní ara ìta ìkọta tù tó wá ṣe pé mi wá pa ń kọ́ in the course pé mo ń di fẹ́ di property mi ó dẹ̀ ń gbọ́ líle wá at the end of the day ọwọ́ tèmi ló padà dùn ó padà kú anamsọ lásán fọwọ́ fi náà ọmọ náà lò ọmọ náà ní òun so bó ṣe rí nù so ló jẹ́ pé kéèyàn defend the property aláàlè tó bá gbé ọwọ́ rírọ̀ wá ọwọ́ rírọ̀ tó bá gbọ́wọ́ líle wá ọwọ́ líle ìyàwó kọ́ ká defend ìyàwó wa eléyìí àwọn àfáà níwájú mi that is ká dìfẹ́ǹdì property wà permissible bọ̀ ìyàwó rẹ̀ wájìbù ni kò dìfẹ́ǹdì ẹ̀ tírú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ pé yẹn kan ó fẹ́ ṣe ìkọjá àlàlé lórí wájìbù àfi tí nǹkan ẹ bá ju agbára lọ ebi tó fẹ́ líìdì sí pé kíni èèyàn náà lè lù díẹ̀ ní ẹ so ìyàtọ̀ bí ẹ bẹ láàrin méjèèjì ká dìfẹ́ǹdì property wà permissible olè ní ara ẹmọ mú lọ mi bá ń jà rárá ṣùgbọ́n títí ìyàwó ní o lè jù báyẹ̀ lọ ṣùgbọ́n tí àbá rí kó lè níbi sí gbígbẹ́ ẹ̀mí èèyàn èèyàn lè fi kí ni kó wá lóhun juwọ́lẹ̀ ní juwọ́lẹ̀ pé kí ni ewu tí ó ju eléyìí lọ òun fẹ́ ṣẹlẹ̀ so anabuwa muhammad sallallahu alaihi wasallam onímọ̀ kútìlá dúnà máàlì bí fún wúwà ṣẹ̀yìn ẹni tó pa in defense of his property ṣèyí ni man qutila duna nafsi ẹni tó in defense of his soul ó ń defend ààrẹ òun ni ikú fúwádé fọwọ́ ṣèyí ṣèyí ni wa man qutila duna irdi ẹni tó pa nígbà tó ń protẹ́tì ọmọlábí rẹ̀ ṣèyí ni so lára ìprotẹ́tì ọmọlábí yẹn ìprotẹ́tì ìyàwó yẹn ṣẹ̀yí ni so ló fi jẹ́ wípé àwọn nǹkan wẹ̀yìn ta gbọ́dọ̀ pọ̀yé náà tó wá ṣe pé olórí ìlú ló fẹ́ gba property wa ń kọ́ ṣé hadith yìí wọ́n àbájá sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ ṣe sùúrù pẹ̀lú wọn nítorí ṣe pẹ̀lú olórí ìlú ó ju títí individual lọ ẹ ṣe sùúrù pẹ̀lú wọn ní tó bá gbà lọ́wọ́ yìí torí kó lágbára jù yín lọ ó ní ipò ó lẹ́nu yóò pọ̀ tó bá dijọ́ gbé dé alkiyama gẹ́gẹ́ bí sani abu muhammad sallallahu alaihi wasallam sọ ìgbìmọ̀mí wali yẹli amra ra'iyyati minal muslimin fayamuti yawma yamutu huwa ghashun lahum illa harrama allahu ala aljanna kò sí ẹni tó ṣe yí kó ṣàbòsí fún àfikẹ́ kó tó bá kú yóò kú lẹni tọ́lọ́wọ́n bá ṣàlìjẹ́ náà léwọ̀ fún so ló jẹ́ pé okòwò olùjẹ okó kìíní kan jẹ ó ṣe kìíní kan ìyẹn owó tó jẹ́ títí public nìyẹn èyí tó jẹ́ ti public ìfarabalẹ̀ ni èyí tó jẹ́ private náà tó ẹ̀pọ̀ lórí ìlú ló ṣe ẹ̀sìn fẹ́ kó farabalẹ̀ náà ṣùgbọ́n ní tí ó sì pọ̀ lórí ìlú èèyàn lásán sí ẹ bí wọn náà ṣe jẹ́ èèyàn lásán èrò èèyàn bẹ́ẹ̀ èèyàn ní right àti defend rẹ̀ ṣùgbọ́n lórí ìlú ẹ̀sìn ní ká ṣe sùúrù lórí ẹ̀ ọlọ́wọ́ ọba ó gbà padà fún wa ọlọ́wọ́ ọba ó fi àtó tọ́ jẹ́ lórí pé ṣe jàǹbá fún wa yóò dùn wá gẹ́gẹ́ bí ọmọ èèyàn ní ṣe mọ́ ń dùn wá nígbà tí àwọn olóòlù àwọn olórí ìlú tọ́ba ń kó owó jẹ ẹ̀ka olórí búlọ̀ ìlú tọ́kọ̀ kó owó ọkọ̀ ṣe gbogbo ẹ̀ yóò mọ̀ dùn yàn ṣùgbọ́n kò gbọ́dọ̀ dùn yàn dé lẹ́kùn pé the next day ní tókè á ah, afẹ́ṣe revolt eh, eh, afẹ́ṣe demonstration in the course afẹ́ṣe demonstration ni kó tún bàjẹ́ sí àwọn tó máa ẹjá kẹ mọ́ yára ẹjá kẹ mọ́ yín lọ́wọ́ ẹni tí ó fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ó fọ́ ṣọ́ọ̀bù wọ́n lù tì wọ́n ṣẹ̀ ní àwọn èèyàn ló fún bẹ́ẹ̀ Islam ò kòkò sínú nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe sẹ́yìn sọ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní fa in mata ala yadihi fi daf'ihi an nafsi filmaraka tó bá pa ẹni tí ó jẹ́ aselanti tó wá àtàkì ẹ̀ ìdíkọ́sù ipò ń dìfẹ́ǹsì ara ẹni ó ń dìfẹ́ǹdì ara ẹ fa'abada Allahu al-maqtul wa in qutila hadha fi tilka al-hal wa huwa yadfa an because tó ní fẹ́ ti ara rẹ̀ ní wọ́n ní mo ó kí ọlọ́wọ́ bá kó tó sí ipò àwọn ṣùwádá gẹ́gẹ́ bí àdífì tí a mọ́wá kàmájá fi àhàdí gẹ́gbẹ́ṣe wọ́n mú àdífì Muhammad sallallahu alaihi wasallam وجميع الآثار في هذا ونبوا ورطوا wàlàmí ó máa rí kọ́tìlì wọn ní kó pa wàlá tí báyìí wọn ní kó mọ́ lépa rẹ̀ wàlá jízo alẹ́ yìí sórí á ibi tó bá ti yọ kó máa tó bá fi lè ṣubú lulẹ̀ ní wọn ní kó gbẹ̀mí ẹ̀yìn àwọn káàna jẹ̀rí hàn àbíbítà tí wọ́n pò ó ṣàlọ́gbẹ́ wọn ní kó gbẹ̀mí rẹ̀ wọ́n in àkádàwò àsíran tó bá mú tó lè mọ́lẹ̀ فليس له أن يقتله كتوف كلهم وقع gẹ́gẹ́ bá ṣe sọ fún wa èyàn já báàgì gbà àbójúwó gbà àwá lè amú bóyá fún fàtẹ̀ òṣùrú a lè dé mọ́lẹ̀ a lè mú káàndó rẹ̀ fún àwọn authorities ṣùgbọ́n káà tètè ṣe jungle justice ní pẹ̀lú pé ajutáyà sí lọ́rùn dapẹ̀tró sí ṣáná sí ẹni tó bá ṣe lé yóò rò jọ wájú ọlọ́run ọba kó páyàn ó òun náà jábá gbígbá ìlú tó ní excuse láti gba ẹ̀mí rẹ̀ kò tó ní excuse láti gba ẹ̀mí rẹ̀ wala yuqimu alayhi al-hadda bẹ́ẹ̀ ni kò sí lọ́wọ́ individual kálá fẹ́ carry out ṣẹ̀ríà lé lórí ẹ̀yìn gbà jábá gbígbá ẹgbẹ́ ọwọ́ ẹ̀ ẹlòmíràn tó kí ẹ̀kọ́ á ti di mú ẹ̀ṣẹ̀lẹ̀ fún gbogbo ẹni tó bá ṣẹlẹ̀ yóò rojọ́ níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala so ló fi jẹ́ pé àwọn òfin ẹ̀sìn kò sí lọ́wọ́ individual ẹlòmíràn ni ó ṣe ìsìnà ìyá sọ ló kópa ìwọ ọkọ́nà ní kò sọ ló kópa olórí ìlú ni ó pàṣẹ ẹ̀yẹn tẹ́bá ń bẹ láwùjọ tó ṣe pé kò sí olórí tí ó pàṣẹ eléyìí ìyẹn fún onílòun fẹ́ ṣe é èyí ò túnmọ̀ sí pé òfin ẹ sọ ẹni tó ṣe zìnà lókòpa tó jẹ́ adélébọ̀ ẹni tó ti níyàwó lé àbó ti níyàwó rí ní ò túnmọ̀ sí pé kò sínú islam ó mẹ́nu islam kò sẹ́yìn tó lè á kúrò àníwà apologetic nítorí ẹ̀ ṣùgbọ́n ta ní ó kárẹ̀ àwòtù ń ẹ̀yàn kan jalè nísìn ó jí nǹkan níbi ta tọ́jú ẹ̀kọ́ mọ́ṣẹ́ àwa mú àwa la fẹ́ gé lọ́wọ́ ẹ̀ àwa kọ́ là á ṣe yẹ olórí ìlú àwọn aláṣẹ ni ó ṣe àwa kọ́ ṣe yẹ so àwọn jungle justice táwọn èèyàn máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èyí kò bá ìsìláàmù mu kò bá ìsìláàmù mu eléyìí tí ìmáàmù yìí fi ń rinlẹ̀ ní ayé yìí walakin yarfa'u amruhu ila man wallahu Allahu fayahkumu fi ọ̀rọ̀ rẹ̀ yóò gbé lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ aláṣẹ òun ni ó wá ṣe ìdájọ́ tó tọ́ ṣùgbọ́n èyí tó jẹ́ ti tiwa ní pé ẹ̀kan atákuwa tó ń bá wa nítorí property wa nítorí ẹ̀mí wa And ní right àti defend ara wa in the course to bá lead lọ síbi pé kó ṣe ṣe our responsible tó bá lead lọ síbi pé kí ni ó ẹ̀mí ẹ̀ lọ sí our responsible so àyà ọmọ yaqtulu mu'minan muta'ammidan fajaza'u jahannamu kò applicable kò applicable sí wa àyà من قتل أبي حديث من قتل مؤاهدا ẹni tó bá pẹ́ ni tí ó kìí ṣe mùsùlùmí tó mẹ́lá òjò mùsùlùmí tí ó bá wa ládéhùn àdífì wà applicable sí wa ipẹ́ ni onígbòrò àlùjánnà ó dẹ́ nípẹ́ ni ni ó transgress o dẹ̀ fẹ́ ṣe wá léṣe kò báyìí kó gbẹ̀mí wa àwọn náà bẹ̀rẹ̀ ti defend ara wa ṣùgbọ́n kò ní wá ṣe léṣe lápẹjú èsì àwárí ààrùn àwọ́ ṣe léṣe ní àbámápá eléyìí ni tí wọ́n sọ fún wa sọ́tọ́rí náà wọ́n tó máa ń lẹ ilẹ̀kulẹ̀ mọ́ ìsìláàmù àìgbẹ́sìn yé ni àìgbẹ́sìn yé ni ẹ̀sìn fi rinlẹ̀ kò sí tó wọn máa ṣe láàrin wa tọmọ ìyá rẹ tó wá ní next thing ní kò ẹ̀ àyà clear àdífi clear lórí ẹ̀yìn ọ̀rọ̀ business kò gbọ́dọ̀ payín pọ̀ tó fi ni ní pékè ní kóráyà kìláàsì láti lọ fẹ́ ẹ̀mí rẹ̀ èdè àìyedè kan gbọ́dọ̀ máa bẹ láàrin yín ìkórìíra kan gbọ́dọ̀ máa bẹ lọ́kàn rẹ fún ọmọ ìyá rẹ délẹ́bù pé ni wà plan àti bá tiẹ̀ jẹ́ kó lẹ́ni tí ó ń ṣe mùsùlùmí kò tọ́ láti ṣe léyìí fún sókè yẹn kan wá ló ṣe àwọn nǹkan rẹ̀ dẹ̀ yìí nìyí yóò wá ní orúkọ súnmọ́ lòun fi ń ṣe é ní ìdí gbogbo ọmọ burúkú káàkiri àgbáyé tẹ́ ń ṣe lónìí tọ́fẹ̀mí àwọn èèyàn ṣòfò tó ń pàwọ́ èèyàn wọ́n láwọn defend islam ni islam kọ́ yẹn islam kọ́ lẹ́ ń defend tẹ́wọ́n fẹ́ defend islam ẹ̀ lọ ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tí alukur'an gbé kalẹ̀ ẹ̀ lọ ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tí anabuwa muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa kò ń ṣe ká máa fi ọpọlọ wá àti ìròrí wá ká máa fi ṣe ìbàjẹ́ awala different islam so islam ló bá wa sọ̀rọ̀ yìí lórí bá ṣe báwọn olórí wa gan lò olórí wa tán ṣàgbòsí fún wa pó láṣe bá wọn lò ṣe islam tó ní ó ṣe sùúrù pẹ̀lú olórí ó kówó jẹ́ tó ń ṣàbòsí fún yín òní wà ní ọgbọ́ síta kẹlọ ṣe protest ni òní ni ẹgbọ́ síta kẹlọ ma ṣe kú àti bẹ́ẹ̀ lọ Islam kọ́ ẹ gẹ́gẹ́ bí ta sọ fún àbúrò ẹgbẹ́ kí ni olórí yẹn ṣe kú fún tó kílẹ̀ bákan náà agbára àti yọ kúrò tí aburú tí ó jáde látara yíyọ kúrò yẹn ò ní pọ̀ ju àǹfààní tá a fẹ́ lọ wọn lọ́wọ́ àpèjúwe ta fún wa Libya kí láǹfààní tẹ́rí ń bẹ Syria kí láǹfààní tẹ́rí ń bẹ Yemen kí láǹfààní tẹ́rí bẹ kéèsì wọn wọ́ọ̀sì ju ìgbà tí Gaddafi wà ń bẹ lọ́sùn kéèsì wọn nísìnyí ó wọ́ọ̀sì ju ìgbà tí Gaddafi wà ń bẹ lọ kéèsì àwọn ará Yemen ó wọ́ọ̀sì ìgbà tí Ali Abdullahi sọ́ọ̀lì tó wà ń bẹ̀ lọ bẹ́ẹ̀ làwọn ará Syria wọn àti rí Bashar wọn ọ̀rọ̀ rí yọjú sí bẹ́ẹ̀ ni billions of dollars làwọn property to waste mẹ́ẹ̀ àmọ́yé ọmọ ni wọ́n sọ́dọ̀ mọ́ òrukàn àmọ́yé obìnrin ni wọ́n sọ́dọ̀ obìnrin opó àmọ́yé àwọn èèyàn ni wọ́n ń gbé refugee camp nísìnyí látara ìlú farabalẹ̀ látara ìlú ẹ̀kọ́ ẹ̀sìn ló fi jẹ́ pé kò ń ṣe onísúnnà kò ń ṣe onísúnnà lẹ́ni tó ń pèpè sí gbogbo àwọn rògbòdìyàn tá à ń rí yìí àbá ti rápọ̀ àtúnṣe kí gbogbo àwọn rògbòdìyàn tó ń lọ lágbẹ́ ìlú ẹ̀ ibẹ̀ ẹlẹ́gbogbo ẹ ti máa ń lé ní aṣọ́ra fún àfọ́ abẹ́ wọ́n ṣe onísúnnà ìlànà yẹn tako ìlànà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam so eléyìí lára nǹkan tí a gbọ́dọ̀ fi ṣera wa lẹ́ṣọ̀ọ́ nínú ẹ̀kọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam eléyìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó ṣàlékún ìmánì fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wá nílẹ̀ ojú ọ̀nà rẹ̀ kó ṣàmójúkúrò àwọn kùdẹ̀kùdẹ̀ wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته